فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìnbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún fún wa ní ìgbàláyè láti lè tún máa tẹ̀síwájú níbi àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí ṣe tafsirul Qur'an abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí a ó máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lénìí ọlọ́run mọ́ṣẹ́ ìdíkí ó ṣe wá ní àǹfààní àbí ọlọ́run ọba ní títóbi rẹ̀ kó ṣe ní sábàbí ìmọ̀nà fún wa láyé níyì kó sì ṣe ní sábàbí oríire fún wa níjọ́gbé alùkìyàmù ibi tí a bá àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba dé lánàá òun náà níbi tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tó ti ń sọ fún wa wípé òun lòdì sí ìtọ́lọ́run ò ṣe léèwọ̀ kẹ́nìkan ó lanu kó pèlè wọ̀ ntọ́lọ́hún ò sí kẹ́nìkan ó sọ ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run ó náà ní kéèyàn sọ nǹkan wọ̀ fáwọn èèyàn tí kìí sì ṣe pé ọlọ́run ló ṣe nǹkan náà léèwọ̀ a rí pé tàbá sì wò dáadáa a rí pé kìí ṣe pọ́lọ́hun ló pè nǹkan náà léwọ̀ gbogbo àwọn tí wọ́n pe àwọn nǹkan mèremère àwọn nǹkan àǹfààní ayé èyí tọ́lọ̀wọ̀n ọba tí ò ṣe léwọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá pè léwọ̀ yálà látara ìbẹ̀rù ọlọ́run tó lóun ní àbí látara ìráyé sáà ó wá sí nǹkan náà léèwọ̀ fáwọn èèyàn onítọ̀hún ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run ló dá eléyìí ni ọlọ́run ọba wa ta'ala olóńsàlàyé fún wa pé àwọn nǹkan tó ń ṣe léèwọ̀ ó ń bẹ àwọn nǹkan tó ń wò ṣe léèwọ̀ ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣe léèwọ̀ ọlọ́run wá sàlàyé àwọn nǹkan wo ló jẹ́ èèwọ̀ fún wa nínú alukur'an àwọn táwọn ènìyàn kan sọ di ìwọ̀ fúnra wọn ọlọ́run lòdì sí nínú ẹ̀ o náà ni ká ṣe wíwọ aṣọ nígbàtà bá fẹ́ jọ́sìn fún ọlọ́run ká ṣe lé ìwọ̀ fáwọn èèyàn pé àmì pé èèyàn súnmọ́ ọlọ́run o náà ni kó sìn ní òhù ọmọlúàbí èèwọ̀ ni kéèyàn ọwọ́ṣọ nígbà tó bá ń sin ọlọ́run ọlọ́run ọba dá ìròrí ọlọ́run dá padà ọlọ́run lóhun sọ bẹ́ẹ̀ ìntọ́lọ́ ń pàṣẹ gan ni pé ká múra dáadáa kábò òwò ara wa tá a bá fẹ́ ṣe èyíkéyìí nínú ìjọsìn fún ọlọ́run tí ọlá rẹ̀ ga ibi tí abala yẹ dé lánàá nìyí bẹ̀rẹ̀ láti máa tẹ̀síwájú insha Allah ta'ala a'udhu billahi minash shaitanir rajim قل من حرم زينة الله التي أخرج لعباده التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون أبرأ تتمى القرآن pẹ̀lú fífi ó kọ́ lọ́wọ́ ọba ṣáájú ọba tí ó kẹ ògbò aláyé ọba tó ṣe pé òdò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ tó bá lè lọ́wọ́ yàrá kìyàmà abẹ́lọ́n kó kà wá kúnnú ẹni tí ó kẹ níjọ́ náà ọlọ́run ọba ní kúl eré ànábì sọ fún wọn. ọlọ́run ọba níta ni ẹni náà tó ṣe é tó pè léwọ̀ àwọn nǹkan ọ̀ṣọ́ àwọn nǹkan amáyédẹrùn èyí tó ṣe pọ́lọ̀ wọn ọba tó dá wa òun kalẹ̀ òun jáde fáwà irú ẹ̀ kó lè máa jàǹfààní fún wa ọlọ́run níta lẹ́nu ẹgbàá kó lè ta ló tó bẹ́ẹ̀ láti lè pè é nínú àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ní mi kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti pe ń tọ́lọ̀un òṣè léèwọ̀ láti máa pè é léèwọ̀ ni gbogbo àwọn nǹkan mèremère àwọn nǹkan tó mọ́ nínú nǹkan jíjẹ àwọn nǹkan tó mọ́ nínú nǹkan múmu àwọn nǹkan tó mọ́ nínú nǹkan lílò èyí tọ́lọ̀un ọba pa mínà rìsíkì ọba tó ẹ̀ fáwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run ọba níta ló tó bẹ́ẹ̀ láti pèlé wọ̀. ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan tó dáa láyé yìí agbékalẹ̀ fáwọn tó bá bẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n bá páyà ọlọ́run fíláhàyà ti dúníà nílẹ̀ ayé ń bì á sọ pé téèyàn bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run ò ní sórí ayé fún ọlọ́run ò sọ bẹ́ẹ̀ òrèlè ayé ọlọ́run ọba gbé kalẹ̀ àtẹni tó ṣe tọ́lọ́run àtẹni tí ó ṣe tọ́lọ́run ọlọ́run fún káyé ni ẹlòmí ń bẹ kò ṣe tọ́lọ́run ọlọ́run yóò sì kó gbogbo òrèlè ayé ọlọ́run ọba yóò kó fún ẹlòmí sì ń bẹ kò ṣe tọ́lọ́run ọlọ́run á dùn lóore ayé kò ní fún ní kankan bẹ́ẹ̀ a sì rí inú ẹni tó ń ṣe tọ́lọ́run ọlọ́run á tún ayé fún ẹlòmí ó sì máa ṣe tọ́lọ́run ọlọ́run a sì mọ́ fún nínú orí ayé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká mọ̀ wípé orí ilé ayé yẹn kò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ìbáṣepọ̀ ni ẹni tó bá kọ̀tọ̀ ọlọ́run kò ní rí ń bẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga ó fọn káyé ẹni tó ṣe tọ́lọ́run yóò mí ń bẹ̀ ẹni tí ó ṣe ọlọ́run sùn mọ́tò bá rí jọgbé dá gbogbo àwọn nǹkan mèremère àwọn nǹkan ìṣẹ̀mí rọrùn ọlọ́run ọba ní jọgbé dá kìyàmà á sàdáyẹn rí ẹ̀ fáwọn tó bá nìkan ẹni tí ó kò lè ráwọn àǹfààní yìí eléyìí jẹ́ kó yọ wípé àjọkẹ́ ayé lọ́lọ́run àṣàkẹ́ ọ̀run ìtumọ̀ ẹ̀ yóò ṣàkẹ́ni tó bá dọ̀run ṣùgbọ́n láyé ń bí o lè má ṣe tọ́lọ́run gan kí gbogbo ọ̀tún má dùn kí ààrẹ o lè pọ̀ níwájú ọlọ́run látara àdí eléyìí ọlọ́run ọba ní àwọn nǹkan tá a wá ṣe ní nǹkan rọrùn ayé yìí tí ò sì tako tọ́lọ́run ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣe léèwọ̀ fẹ́dà kí ló fa áyà yìí ó náà ní wípé àwọn ọ̀sẹ̀ bọ ìlú mọ́kà wọ́n sọ wíwọṣọ wọ́n ṣe léwọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ tawaf àwọn ìran Quraysh àwọn nìkan ni wọ́n máa wọṣọ tawaf nígbà náà gbogbo ẹnikẹ́ni tó bá ti wá tó fẹ́ ṣe tawaf kò gbọdọ̀ wọṣọ tí ó bá sì wọṣọ yóò lọ yá aṣọ lọ́dọ̀ àwọn ìran Quraysh torí pé wọ́n gbàgbọ́ wípé aṣọ tiwọn ló mọ́ ló ṣe tawaf gbogbo aṣọ tí èèyàn bá wá wọ̀ débẹ̀ tí ìbá ṣe aṣọ tọ̀dọ̀ wọn èèyàn gbúdọ̀ bọ́ sílẹ̀ nítorí pásọ yẹn ó ti ní ẹ̀ṣẹ̀ nú wọn a wá máa tàwáàfù ní owó ọmọlúwàbí wọn a wá sọ wíwọṣọ dèèwọ̀ fún wọn ìyẹn lọ́wọ́n ọba fi sọ pé ká wọṣọ nínú kẹ́ ọlọ́wọ́n ọba ni nínú orí ọlọ́wọ́n ọba ni ta ló wá ń pè léèwọ̀ ọlọ́wọ́n ọba fi ní kúlì mọ́ni harrama zinata Allah. kúlì mọ́ni harrama zinata Allah. الذي أخرج لعباده والطيبات من الرزق ومن للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون. آية ni a ìgbà tí ọlọ́run ọba tó wa àwọn nǹkan tó ń ṣe léèwọ̀ táwọn kan ń pè léèwọ̀ ọlọ́run jẹ́ ká mọ̀ wípé òun ò fọwọ́ àmọ́ àwọn nǹkan kan ń bẹ ọba tó ṣe léèwọ̀ táyé sọ́dẹ̀tọ̀ ọlọ́run ṣàlàyé ألو أبان قل إنما حرم ربي الفواحش ما ظهر منا وما بطن إنما حرم ربي الفواحش ما ظهر منا وما بطن ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به ọlọ́run ọba ni kúl rẹ̀ ànábì sọ fún wọn tẹ́ bá fẹ́ mọ àwọn tọ́lọ̀run ọba tó ṣe léèwọ̀ rẹ̀ ànábì sọ fún wọn àwọn tọ́lọ̀run ọba ṣe léèwọ̀ gbogbo tí ń jẹ́ alfawaish ọlọ́run ọba ṣe léwọ̀ kí náà ń pè ní alfawahish àwọn àfá onímọ̀ tafsir wọ́n jẹ́ kó yẹ wa wípé in ti ń jẹ́ fawahish o náà ni ma tafahasha qubuhu min al-aqwal wal àwọn ìṣesí èyí tí ó burú jáì yálà nínú ọ̀rọ̀ ẹnu àbí nínú ìṣe àbí nínú ìwà àwọn ìwà kan ń bẹ àwọn ọ̀rọ̀ kan ń bẹ àwọn àṣesí kan ń bẹ tó yẹ pé gbogbo ẹni tó bá ní làákàyè tó pé pé èèyàn bá gbọ́ gan èèyàn fọwọ́ di tí ni ah èyí burú lọ́rọ̀ àbí tẹ́yàn bá gbọ́ pé nìkan ṣerú ẹ̀ èèyàn sọ pé ah èyí burú níwà níṣe sí ó náà pè ní fawaish látara fáíṣà fàṣà alfàṣà bẹ́ẹ̀ sì ni ó ń bẹ nínú àwọn àfọ́nímọ̀ tafsir tí wọ́n ní ìntánpè ní alfáíṣà awilfawahish wọ́n ló náà ni zina àti gbogbo ọ̀nà tí zina bá pín sí zina ọlọ́run ọba a máa pín zina ní fáíṣà ọlọ́run ọba ni ẹ mọ́sùnmọ́ wa zìnà ọlọ́run ọba ní zìnà tẹ́rí ẹ iná òkà nà fàáhíṣà òǹgà ní jẹ́ alfàṣà ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga láwọn àyè tó pọ̀ nínú alkùrán ọlọ́run ó ṣe ìwà zìnà kí náà ń pè ní zina ó náà ni ìbáṣepọ̀ èyí tó wáyé láàrin ọkùnrin kan àtobìnrin míì tí wọn kì í ṣe ẹlẹ́tọ̀ ara wọn tí n tó lè sọ obìnrin dẹ̀tọ́ fọkùnrin tá a mọ̀ sí yìgì tí ò tí wáyé láàrin wọn kódà sọ wípé obìnrin rí yẹn àwọn òbí nílé wọn ti mọ̀ àwọn ti ṣùgbọ́n ń pè ní yìgì tí o bá ti sí ń bẹ̀ gbogbo tó bá wáyé láàrin ara wọn zìnà ni zìnà ta wá wì ó di ń tó gbajúmọ̀ láwùjọ wa lẹ́nu ọmọdé ń ṣe àgbàlagbà ń ṣe àwọn ọmọléèwé ń ṣe primary ń ṣe secondary ń ṣe association wọ́n ṣe zìnà ọlọ́wọ́n bá ní èyí tí mi ò ṣe léèwọ̀ ẹ léèwọ̀ èyí tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ẹ lẹ́tọ̀ọ́ ọlọ́wọ̀n bá ní ẹ̀sọ fún wọn tèmi ọlọ́run ṣe léèwọ̀ ní ẹ̀tẹ́ tí kẹ máa gbọ́ dájúdájú ọlọ́wọ̀n bá rẹ̀ ànẹ́bì ó ti ṣe léèwọ̀ harama rabbi ọlọ́run rẹ̀ ànẹ́bì sọ fún wọn pé ọlọ́run ọba ti mi ọba tí mò ń sìn in tó ṣe léèwọ̀ nìwọ̀nyí alfawahish ìwà zina ìwà alùfàṣá ìwà gbèrè ìwà panṣágà ọlọ́run ọba mi ó ṣe ní èèwọ̀ fún yín ó wá ń bẹ wa zìnà ma zọ́hárọ̀ mi náà wà máa bá kọ́n ó ń bẹ nínú ẹ̀ ìwà zìnà mi ń bẹ èyí tó máa bá kọ́n àyọ́lẹ̀ ṣe zìnà ó ẹlòmíì ṣe zìnà àṣehàn ní gbangba àwọn kan ni wọ́n nílé aṣẹ́wó tí wọ́n gba ṣọ́ọ̀pù síbẹ̀ tí wọ́n gba ilé síbẹ̀ tó sì jẹ́ wípé gbogbo ayé ti mọṣẹ́ wọn pé zìnà nìyẹn máa zọ́hárọ̀ ìyẹn hàn kọ́dà ọkùnrin mi a máa sọ wípé níbi tó ń lẹ́nu tó ń níkápá lórí àwọn ìyàwó òun bóun bá gbálè wálé wọn òbí wọn dá wọn sọ̀rọ̀ òun ṣe hàn ó ń fi ẹ̀ṣẹ̀ ó ọla ṣe ọba ni mo ṣe léèwọ̀ èyí tó hàn níbi ìwà zìnà ọlọ́run ọba ṣe léèwọ̀ èyí tó pamọ́ àyọ́ṣe ọlọ́run ọba ṣe léèwọ̀ wà máa bàtọ́n àwọn àfáà onímọ̀ tafsir wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ìmọ̀ zohar wà máa bàtọ́n ó ń bẹnu àwọn tí wọ́n ní wà máa bàtọ́n èyí tí ó pamọ́ nínú wa sì náà ó náà ní itikadul ahadan ìmọ̀ yọ yìnrẹ̀ ni lálẹ́ ẹlòmí ń bẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n yóò sì máa yan ìyàwó ọ̀rẹ́ rẹ̀ lálẹ́ tọ́rẹ̀ yẹn ò ní mọ̀ torí pé wọn ò ní fẹ́ jí ó mọ̀ tó bá mọ̀ wá ló ṣẹlẹ̀ yóò máa yọ sí bẹ́ẹ̀ kódà ẹnìkan kan ò ní mọ̀ ọ̀rọ̀ yóò tún ma dúpẹ́ lọ́wọ́ ẹ̀ yóò tún ma ní àìdúpẹ́ ara ẹni gbà kí la ti ṣe kí la wà fún bó ti wulẹ̀ kó pamọ́ tó bó gbogbo ẹ̀ ọba mà gbogbo ẹ̀ lọ́lọ́run wa wa Muhammad sallallahu alaihi zina lórí ọmọ ànábì Adam zina wọ́n ti ala bani Adam kútìbà ala la mahala aw kama rasul pé zina tẹ̀rí yẹn ọmọ ànábì Adam ọ̀nà tó fi lè kó sínú ẹ̀ ọ̀nà tó tó jẹ́ pé ẹ̀ńtọ́lọ̀ ń bá là òun ló mórí bọ́ anábì sọ fún wa wípé ojú méjèèjì yìí zina wùmọ́ zina tí wọ́n ní anavor kéyìn ó máa wo tí ò lẹ́tọ̀ọ́ sí kéyìn ó nínú òhò obìnrin àbí ìtẹ́jú mọ́ obìnrin olóbìnrin ẹlòmí àwọn obìnrin olóbìnrin títí títí títí àtúndátọ́mì lórí díẹ̀ bó ṣe wò ohun tó tẹjú mọ́ zina ni torí pé nítorí àwọn ọba sọ nínú alukur'an ó náà ni pé wá kún lílù mìíní ni. ọlọ́wọ́ bá ní ẹ fáwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n máa rẹjú wọn lẹ̀ torí pé níbi ìrí rẹjú ńlẹ̀ lèèyàn ti lè ṣọ́ abẹ́yàn ní zina òfin ní zina ojú òní wíwò zina eti ń zina ọwọ́ ń bẹ zina ẹsẹ̀ ń bẹ Ànábì ní ṣùgbọ́n abẹ́ òní ọ̀wà ajẹ́rìí sí gangan òní toju ní òkọ̀kọ́ bẹ̀rẹ̀ ó rí ó fọwọ́ kàn kó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn kan bẹ̀ tó pamọ́ ẹlòmíì owó obìnrin olóbìnrin wò wò tó wà rí ma fẹ́ máa wò yóò bójú kó ń bẹ̀ ẹ̀rí pé yẹn pamọ́ ẹnìkan ò ní mọ̀ ọlọ́run ọba ní gbogbo ọ̀nà tó pín sí ما ظهر منها وما بطن قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن ọlọ́wọ́ bá ní gbogbo ọ̀nà tó pín sí zina ìwà àgbèrè ọlọ́wọ́ bá ní gbogbo ibi tó bá pín sí yálẹ̀ èyí tó fojú hàn ní àbí èyí tó pamọ́ èmi ọlọ́wọ́ ọba mo ṣe léèwọ̀ fún yín anábíwá Muhammad sallallahu alaihi òjíṣẹ́ olo nínú ẹgbà wa afa wa abu rẹ̀ abu muawiya on hadatha qala al imam ahmad afa wa imam ahmad bin hanbal wani hadathana abu muawiya حدثنا الأعمش عن شقيق عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا أحد اغيا من الله فلذلك حرم الفواحش ما ظهر منها وما بطن ولا أحد أحب إليه المدح من الله أفاوى nínú ẹgbà wa èyí tó ń Muhammad wọ́n ló ti ṣe ọlọ́run ọba ó ní kò sẹ́nìkan tó jowú tọ́lọ́run kò sẹ́ni tí ó jowú tó ọlọ́run ọlọ́run ọba àjòwú fẹ́ni tó ń báyàwó rẹ̀ ṣe sìná ọlọ́run ò níyàwó débìbọ́ báyàwó ọlọ́run ṣe sìná ọlọ́run ò ma débìbọ́ ọba ọmọ ọlọ́run ṣe kò láǹtí kò lábúrò ṣùgbọ́n ẹni tó wá ń ṣe nǹkan yẹn ní sàkání ẹ̀ tí ó mọ ọlọ́run wà á yóò harrama alfawahish ọlọ́run ọba ṣe zina léwọ̀ ma dánwárọ́ mi ní àwọn àbátọ́n èyí tó hàn nínú zina àti èyí tó pamọ́ bẹ́ẹ̀ sì ni wàlá àhàkù ilayhi almadh min Allah kò sẹ́nìkan tó fẹ́ kéèyàn ó yin òun tó tó ọlọ́run bọ́lọ́n bá ṣe nǹkan kéèyàn ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bọ́lọ́n bá sọ oore fún yàn kéèyàn má sọ pé eh, eh, kékeré kan bá ń hmm, má pè kékeré dúpẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ìwà agbèrè ìwà zìnà nínú tọ́lọ́run ọba ṣe léèwọ̀ tá bá wá àwùjọ wa lénìí nínú ìtumọ̀ tá a tún lè gbọ́yé níbi mọ̀ bá pọ̀nù òun náà ni ewu fóònù wa tẹ́lẹ̀mí bá gbá fóònù mú báyìí gbogbo ẹ̀ṣẹ̀ ayé pátá oní ọ̀sẹ̀ lórí fóònù yóò jalè lórí fóònù yóò bu ẹni tí ó yẹ kó bú lórí fóònù yóò ṣe zina lórí fóònù yóò wòwòkúwò lórí fóònù yóò gbọ́gbọ́kúgbọ̀ lórí fóònù àsìkò tiwa la tún gbọ́ pé wọ́n ń pe kíní kan ní electronic sex láyé lásìkò táwa wà wà gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ nìkan bá wá gbé lọ́wọ́ kò sẹ́ni tí ó mọ̀ màá bá bọ́ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lásìkò tí wá nísìn ó nìyẹn alfàìṣá fàwáìṣ in tó ń wò lórí fóònù tẹ́lù kejì dé tó sáré pàdé màgbé ọ̀dá in tó wọ́n ni ó fi máa jọ́jẹ́ nìyẹn in tó bá ń wò lórí fóònù tẹ́lù mi bá dé tí ò tó pàdé ajẹ́bí kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n tí ò ń wò tẹ́nì kejì débẹ̀ tó sáré tètè dojú ẹ̀rù tí wọ́n wá sí tí wọ́n ò sí mọ́ ó jẹ́ kó ti mọ̀ pé nǹkan yẹn ò dáa ni ìyẹn lọ́dọ̀ ẹni tó bá jẹ́ pọ̀pọ̀ ọlọ wọn ọpọlọ ọ̀bẹ̀rù ọlọ́run ló wà fún wọn o torí pé ẹni tó bá yẹ pé ní èṣù ni wọn in tí wọ́n rò pọ̀ wọn ò ní pàdé gan torí pé ah kékeré nìyẹn tún wò níbi tó náà ṣùgbọ́n ìta ń sọ tó bá yẹ pé àwọn ẹni rẹ tí bá ti ń bẹ lára fawahish ma zahara minha wa ma batan obìnrin mi ń bẹ kò tọkọ tó bá ti bọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ayé ni ó ṣe ń bẹ ọkùnrin mi náà ń bẹ tìyàwó tó bá gbogbo ẹ̀ṣẹ̀ ayé òní ó ṣe ń bẹ fawahish ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run ọba ní kúlí ma إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله لا ọlọ́run ọba olóhun ṣe ìwà àgbèrè àti gbogbo àwọn nǹkan tó rọ̀ ma gbogbo ẹni fàwáìṣ ọlọ́run ọba olóhun ṣe léèwọ̀ ma tọ́ mi èyí tó hàn dé ń bẹ̀ òun ṣe léèwọ̀ wà máa bá pọ̀n èyí tó pamọ́ èyí gbogbo tètè ṣùgbọ́n wọ́n tó ṣe ó mà ó ń bẹ̀nu tí wọ́n ní wà máa bá tọ́nù wọ́n lòun náà ni al-istimna tí wọ́n ń pè ní masturbation kọkùnrin kó dúró sílé rẹ̀ kó tilẹ̀kùn mọ́rí kó wá máa fọwọ́ fa nǹkan ọmọkùnrin rẹ̀ títí tátọ̀ ó fi jáde ńbẹ̀ al-istimna ẹnìkan ò ní mọ̀ máa bá tọ́nù nínú àwọn tó pamọ́ nínú tọ́lọ́ ń ṣe léèwọ̀ ni obìnrin náà sì lè máa ṣe bẹ́ẹ̀ máa sọ ọ̀rọ̀ náà àwọn máa bá tọ́nù kọkùnrin àtọkùnrin ó máa fẹ́ra wọn máa sọ àrùn ìyẹn fojú wọn níwà bàjẹ́ kọ́bìnrin àtòbìnrin láwọn ó máa fẹ́ra wọn ìyẹn fojú wọn níwà bàjẹ́ gbogbo àwọn nǹkan wọn yìí ọlọ́wọ́ bá ní tẹ́ bá fẹ́ mọ ṣe léèwọ̀ tóun bínú sí tóun ò sí òun náà sọ wọn ما ظهر منها والإثم والبغي بغير الإثم المعاصي كلها gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátá al ti kó zìnà sínú ó ti kó ọtí mímu sínú gbogbo ń tọ́lọ́ ń pè pátá òun náà ni ń jẹ́ al-ismu ọlọ́run ọba ní nínú àwọn tóun ṣe léèwọ̀ tóun ọ̀fẹ́ kẹ́ débẹ̀ wal-isma gbogbo ń tán bá ti pè lẹ́ṣẹ̀ ọlọ́run ọba ní mo ti ṣe léèwọ̀ ẹ̀ gbúdọ̀ débẹ̀ ọlọ́run tún wá sàdá yẹn rí albabiu kí náà ń pè ní albabiu albabiu yìí ó ti kó sínú ẹ̀ṣẹ̀ inú ẹ̀ṣẹ̀ ló wà ṣùgbọ́n ọlọ́run tún wá ṣàdá yẹn rí ẹ̀ lọ́tọ̀ ọlọ́run tún wá dákọ rẹ̀ wípé nínú tó ń ṣe léwọ̀ wàlbágíyà bí ghayri al-haqqi ìdánpẹ̀ ní albágíyù ó náà ni àtàádí kéyìn ó jẹgàba lórí ọmọ làkejì kéyìn ó fọwọ́ ọlá kéyìn ó fi gbá ọmọ làkejì lójú pàápàá jùlọ ẹni tó ṣe pé èèyàn rí pé kò léèyàn kò ní nǹkan tí ó ṣe fún yàn ó wá lo ipò tó ní ó wá lo ọlá ó fi gba lójú ó fi fìyà jẹ́ gbéga rẹ̀ láhákì lọ́nà ìtọ́ ìwọ náà mọ̀ pé tó ṣe yẹn o kò tọ́ ṣùgbọ́n o wò wípé tó bá ṣe ta ní òbí ọ́ ó ń bẹ̀ẹ́nù ṣe sí àwọn èèyàn lénìí tí ó sọ pé tó ń bá ṣe bẹ́ẹ̀ ta ní òbí òun léèrè ìyẹn ni albagiyu kéèyàn ó jẹ gàba kéèyàn ó fọwọ́ ọlá kó fi gbá ọmọlàkejì lójú àfáà ní falbagiyu an tẹ̀bùkíyà alẹ́nẹ́sì bẹ̀rẹ̀ ìrìlhàk wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ó náà ni kéèyàn ó dúkokò ìdí nìyí tó fi jẹ́ pé nínú fíkì báàbù kan ń bẹ tí ahalùlbábí àwọn èèyàn tí wọ́n ń dúkokò máwọn èèyàn tí wọn ò jẹ́ káwọn èèyàn ó lo òmìnira boko haram lápójúwe bogati ni wọ́n àwọn tí ò jẹ́ káwọn èèyàn ó fi ẹ̀dọ̀ lórí òróǹro gbogbo ẹnikẹ́ni tí ń bá ń dúnkokò máwọn èèyàn gbogbo ẹnikẹ́ni tí ò jẹ́ káwọn èèyàn ó rí ẹ̀tọ́ wọn lò báàgì ni ìdí nìyẹn tó lọ́wọ́ bá fi sọ nínú alukur'an wípé gbogbo ẹnikẹ́ni tẹ́bí ayédè bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn méjì ẹwà ní kọ́rọ̀ parí òun ṣàdóńdó pé ní parí ó wá tún fi ọwọ́ lágbá ọmọ làkejì lójú nítorí pé tí ń bá jà yẹn nìyẹn ò tó nípò irú àwọn ẹni báàgì ni wọ́n olùtayọ ni wọ́n wípé gbogbo wa ká pa wọ́n ká ọlọ́wọ́ bá ní táwọn èèyàn méjì nínú àwọn mùmíní tí àìgbọ́ra ẹni yé bá wáyé láàrin wọn tí wọ́n ń bára wọn jà ẹ̀yin tẹ́ sí lára wọn ẹ pakún jà yẹn ẹ láàrin ọ̀rẹ́ méjì tí ń jà ẹ láàrin wọn fàín bàgátí bàgátí látara albagiyu ọlọ́run níta bá wá rí ẹnìkan àbí ìran ìjọ kan nínú àwọn méjèèjì tí wọ́n ń bára wọn jà ẹ parí ẹ̀ ó sì parí àwọn kan bá láwọn ò ní gbà wípé bẹ́ẹ̀mí ò bá tí ò bá run lórí ọ̀rọ̀ àwọn ò ní jáwọ́ àwọn yẹn bọ̀gáàtù ni wọ́n gbogbo àwọn tó bá ti ń tayọ àlà tí wọ́n jẹ̀bi tí wọ́n tún ń tàjẹ̀bi tí wọ́n ń fọ torí wípé wọ́n rí pé àwọn táwọn ń bá jà yẹn apá àwọn ipá àwọn ká wọn àwọn lè fìyà jẹ wọn wọn ò wá padà wọn ò wá dúró lérí ìwà tí wọ́n ń hù ọlọ́run ọba ní tó bá ń bẹ ẹ̀yin tó kù yẹn gbogbo yín ẹ pa wọ́pọ̀ kẹ́ bá wọn jà ọ̀sálẹ̀ wọn ọ̀sálẹ̀ lágbára ju gbogbo yín. bẹ́ẹ̀ bá rẹ̀ ni tó dóńdó pé kíjà mọ́ parí nítorí wípé rí pé ipa òun ká ẹnìkejì yẹn ọlọ́run bá nítorí bá sọ fún tí ò bá gbọ́ ẹ̀yin tó kù náà ẹ̀ sọpọ́ọ̀tì ẹni tó jọlẹ̀ yẹn kí òpó yín òjò wá bá òun jà kó bá lè mà kí tó bá lágbára kò lágbára ju òpó yín lọ. áyà yìí ó jẹ́ kó yẹ wa wípé ọlọ́run kò fẹ́ràn alájàngbìlà kéèyàn ó jẹ́ alájàngbìlà ẹni tíjà yìí tán ẹni tó ṣe pé pàápàá jùlọ tó bá di pé apá òun ká ọ yóò fìyà jẹ ọ́ tayọ àlà yóò tayọ àlà lórí fífìyà jẹ ẹni yẹn tó bá rí wípé òun lè fìyà jẹ ọ́ tí ò sẹ́ni tí ó bí òun yóò lo gbogbo agbára tó ní láti fi fìyà jẹ ẹni yẹn kódà kó ṣe pé ẹni yẹn jàre yóò jẹ ẹni yà ìyẹn lọ́wọ́n bá ń sọ wípé bó ṣe máa yẹn ó tóbi lẹ́ṣẹ̀ níwájú ọlọ́run nítorí pé ẹni tó ń fìyà yìí kò lágbára tó ọ kò lówó tó ọ kò nípò tó ọ kò mọ àyàn tó ọ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíà wo pé torí pọ̀ ń lówó òun ló jẹ̀bi yóò sì lóun fẹ́ fi hàn wọ́n pé owó wà yóò sì fáwọn kan lówó bóyá sójà ní òfin lówó yóò ní kí wọ́n lọ lu ẹni yẹn kan tún lọ tì í mọ́lé tábà tún wá tì í mọ́lé bóun ò tì í ní kí wọ́n fi ilẹ̀ wọn ò gbọdọ̀ fi ilẹ̀ tẹ́ bá wá wà lọ wájú tó wá lọ ẹ̀yìn ẹni tó ń fìyà jẹ yẹn òun ló jàre ṣùgbọ́n nítorí pé lówó ó ti gbówó fáwọn wọ̀nyí wọn ò ní gbẹ́jọ́ mọ́ ní tó bá ti ní kún ó ṣe ni wọ́n ṣe fún nítàn ìyẹn ń pọ̀ láwùjọ wa lẹ́nu bẹ́ẹ̀ yẹn bá lọ ọgbà ẹ̀wọ̀n àìmọye ẹlòmíì ń bẹ tó pé ó ń bẹ lẹ́wọ̀n wọn ó sì parọ́ mọ́ nítorí pé wọ́n fẹ́ kó lu ẹ̀wọ̀n wọn ò sì ní gbẹ́jọ́ lẹ́nu ẹ̀ ní tó lówó yẹn bá sọ náà ni wọ́n tẹ̀lé alibadiyu nìyẹn torí pé o ti lágbára jù yàn lọ torí pé o ti nípò jù lọ torí pé o ti lọ́lá jù lọ ìyẹn náà ń pè ní alibagiyu wọ́n sọ̀rọ̀ bàbá kan wọ́n ní bàbá yìí ó ra ilẹ̀ síbi kan ààyè yẹn kò tí ì develop nígbà tí wọ́n ń yẹn bàbá yẹn wá ara síbẹ̀ nínú ètò ọlọ́run ọlọ́run wá ní kí agbègbè yẹn padà develop débi pé wọ́n padà tó sọ gbogbo bẹ̀ di bí GRA bàbá yìí ti ra síbẹ̀ látọdún gbọ́n tíra ń kọ́ bí yàrá mẹ́ta àbọ̀ tí ń kọ́ síbẹ̀ wọ́n olókan wá ní à ah, ibi tó ń ra alẹ̀ tòun sí lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn ní ilé bàbá yẹn tàbùkù ilé tó ń fẹ́ kọ́ síbẹ̀ pé irú jí arò kò yẹ kí irú ilé bá yẹn kó wà ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n bá lè bàbá yẹn ń bẹ̀ wọ́n wá sọ fún bàbá yẹn wípé kó ta ilé àti ilẹ̀ rẹ̀ yẹn kó lọ wálẹ̀ síbòmíì pé wọ́n bá ara lẹ̀ síbòmíì bàbá yẹn rárá wọ́n lọ sáà òun ibi tó ń fẹ́ dúró sí náà wọ́n ní bàbá yẹn ò bá gbà àti owó àti nǹkan kan kò ní rí bàbá ìjà ní àá sẹ́yìn lọ́lọ́ ni kí bàbá ó tó ma wọ́n ti gbé dúdú sàwá wọ́n ti wo òwòlé yẹn bàbá yẹn wá ń sọ wípé òun ò kọ́ láyé èyí tí òun ọkọ̀ pẹ̀lú ọjọ́ orí òun tó ti wọ wọ bí 70 years èyí tó wọ́n láyé náà tí ẹ̀tún wá gbogbo ẹ̀ kún ó gbé fẹ́ǹsì òun lọ síbẹ̀ ó sì sanwó fún àwọn tó àwọn yẹn tó ti ta lẹ́hún fún àwọn tó ní lẹ́hún wọ́n ti padà ta fún lówó wọ́n ní kó tọ́ba lágbára láti lé bàbá yẹn kúrò bẹ̀ kó lè kúrò mbẹ̀ ìyẹn ni alibagiyu ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá tún fi mẹ́ńṣẹ́ ẹ̀ ìgbà tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ nípa pé ẹ̀ṣẹ̀ òun ṣe ẹ̀ṣẹ̀ léèwọ̀ ọlọ́run tún màámà tún sọ yẹn torí wípé ààyè tẹ́ni yóò ti sori ibú pọ̀ àwọn ẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn tọrọ àforíjì ọlọ́run àforíjì yẹn ọtí ló mú o wá mú mọ́ ó wá ní ọlọ́run foríjì mi ò ní mú mọ́ ọlọ́run àforíjì yàn zina ló ṣe rí ó wá ṣe mọ́ ọtọ́rọ̀ àforíjì ọlọ́run àforíjì yàn ṣùgbọ́n èèyàn ṣàbòsí ó gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ó jẹ́ lórí ẹ̀tọ́ ẹ̀ pé èèyàn tọ́ wá ìdọ̀lá ọlọ́run ò lè foríjì ó dìgbà yẹn bá ní mo sọ wípé wà lùbágíyà بغير حق بغير الحق láàfin mọ ìdí tọ́lọ́wọ́ fi tún sọ ẹlòmí ń bẹ̀rẹ̀ ní àdúrà tí máa ń bẹ̀ lọ pé á ah, ọlọ́run kó fóun lówó àwọn èèyàn gbà ọfẹ́ yẹ̀yàn jẹ nìyẹn bí èèyàn bá lówó lọ́wọ́ gan ìwọ ló yẹ kó rọjú ìwọ ló yẹ kó ní sùúrù jù in tí wọn ò lè ṣe fún mẹ̀kúnnù wọn á ṣe sí ọ ó ṣe sùúrù bàbá olówó ti ń gbé ọkọ̀ lọ ọlọ́kadà ó tún máa bú ọ bẹ́ẹ̀ rí náà bọ́ bá sì kọlu ọkọ̀ rẹ bọ́ ọ bá ní orí ọkọ̀ lọ́kọ̀ lọ́dọ̀ balẹ̀ ẹjọ́ sá kódà ọ̀kadà tẹ rí gan wọ́n ṣíwọ́ fóònù gbà lọ bàjẹ́ yìí owó gan àtọ̀kadà rẹ àti gbogbo kò tí ì ra ọkọ̀ yẹn ẹjọ́ ẹ̀sánú ìwọ tó dọ́lọ́wọ́ tó bá wà lọ ṣe sùúrù àwọn èèyàn nígbà akílẹ̀ fẹ́ gbà síbò náà ló ń bẹ̀ yín bọ́ ọ bá múra ju tó bá lọ ṣe sùúrù àwọn èèyàn padà máa bu ọ náà pé àbólówó yìí ẹ ṣe sùúrù èèyàn tí lẹ́yìn náà ló ń bẹ̀ yín látàárọ̀ pé ẹ dákun ẹ paunlé ẹ mọ́ paunlé pé kò sí nǹkan kan ìyá àwọn sì fún jẹta náà ni eléyìí tó ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run ẹ̀kọ́ ọ̀dà òun ti gbọ́ èèkù náà ọkọ rẹ̀ yọ̀ màlọ́ ó tó bá sọ́ra tó bá níbò ṣe tó ló ṣe báwọn èèyàn wí ó tún ṣẹlọ tó bá níbò ṣe tó ló ti fìyà jẹ ẹni tó ṣe ọ́n ó tún ṣẹlọ àfikẹ́yìn ó ṣe àfikún ma ṣe sùúrù ọlọ́run ọba lòdì sí kéyìn ó fọwọ́ ọlá gbá ọmọ làkejì lójú torí pé ẹni tó fọwọ́ gbá lójú yẹn tó gba ẹ̀tọ́ rẹ̀ gẹ́rì láàkì ọlọ́run ọba fi fi wípé ìgbà mi ń bẹ tí wọn náà mọ̀ wípé o lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn ṣùgbọ́n o fẹ́ lo ipò o fẹ́ lo ọlá ẹlòmíràn máa sọ wípé yẹn kò sílẹ̀ kò dọ́dọ̀ olówó níbo ni ò ti sílẹ̀ bó ṣe kàn ta ilé tó wà ń bẹ̀ òun rà ìyẹn a máa gùn wọ́n títí tí tẹ́lómi ó fi fọwọ́ ọlá tí ó fi gbọ́ ọmọlàkejì lójú tí ó fi fọwọ́ ọlá tí ó fi gba ẹ̀tọ́ lọ́wọ́ ọmọlàkejì ìdí nìyẹn tọ́lọ́ wọn bá fi tún ọ̀rọ̀ yẹn sọ ó mọ̀ọ́mọ̀ dárúkọ ẹ̀ bó tilẹ̀ jẹ́ kó ti kó sínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run tún wá daṣọ lóun nìkan ọlọ́run ọba ní innama kúlì innama harrama rabbi al-fawahish innama harrama rabbi al-fawahish ma zahara minha wa ma batan ma zahara minha wa ma batan wal isma wal baghy bi ghayri al-haqq ọlọ́run ọba ní wal isma gbogbo ìran tẹ́sẹ̀ pín sí pátá ọlọ́run ṣe léèwọ̀ ẹ má sọ ẹ̀ṣẹ̀ di fáàrí wàlìbágíà ìfọwọ́ ọlágbá ọmọ làkejì lójú bíga ẹ̀rẹ̀ lọ́nà ìtọ́ ọlọ́nṣe léèwọ̀ wa an tushriku billahi ma lam yunzil bihi sultana wa nínú tọ́lọ̀ ọba wá ṣe léèwọ̀

ṣùgbọ́n èyí tó ga jù nínú ẹ̀ṣẹ̀ òun náà ni kéèyàn ó pa nǹkan míì pọ̀ mọ́ lọ́hun lóbi jẹ́ pé gbogbo bó ti wùlẹ̀ kéèyàn ó ṣe é sáàrí wípọ̀ pàdé ọlọ́run ọba láì lẹ́bọ lẹ́rù ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ níwájú ọlọ́run ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run tẹ́bọ tó bá ti wà nínú ẹrú rẹ̀ onítọ̀hún ó dáràn kò látara àdé eléyìí ọlọ́wọ́n bá láwọn nǹkan tó ń se léèwọ̀ lòun sọ fún wa àyè torí pa fẹ́ bímọ káṣẹbọ nítorí pé àtiwọ àtọmọ bọ́ ṣáájú ọmọ lọ ọmọ ṣáájú ẹ lọ ẹbọ tó ṣe ó látara àjẹ lówó ká pa nǹkan míì papọ̀ mọ́ gbogbo àwọn nǹkan yí nínú àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ olórí ọ̀gá gbogbo tọ́lọ̀ ń ṣe léèwọ̀ òun náà ní kéèyàn pa nǹkan míì papọ̀ mọ́ ẹlòmíín bẹ ó ti ó ti ní tí ó máa ṣe fún wọn níjọ́ méje méje ó ti ní tí ó máa ṣe fún wọn lọ́sẹ̀ẹ̀sẹ̀ tí ó sì ṣe bẹ́ẹ̀ fọlọ́wọn ọba tó dáa ọlọ́wọn ọba nù tí mo ṣe léèwọ̀ wà á ń kó o ma lam yunazil bi sultana bẹ́ẹ̀ sì ni gbogbo ẹnikẹ́ni tó bá ń pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́hun kò sí àwíjàre kankan tí wọ́n lè gbẹ́sẹ̀ lé lérí tó lè báàkì wọn lérí pé kí wọ́n pe nǹkan míì lẹ́yìn Ọlọ́hun gbogbo ẹni tí bá ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́hun ẹbí léèrè kò lè ní evidence kankan ma lam yunazil bi ma lam yunazil bihi sultana bẹ́ẹ̀ sì ni kò sí malam yunazil bihi sultana kò sí ẹ̀rí kankan tí wọ́n lè dúró lé lérí àbá àsọpọ̀ ẹ̀rí kan sọ̀kalẹ̀ láti sánmà òun ni wọ́n wá dúró lé lérí tí wọ́n wá fi gbà wípé bọ́lọ̀ wọn bá ṣe rí un náà òòṣà wọn náà ó tún dọ́gba pẹ̀lú ọlọ́run ọlọ́run ní ẹnìkan mẹ́rin wá kò sí. bí ò bá sì yé yín ẹbí wọn léèrè ẹni tó ń bọ Ṣàngó ẹni tí Ṣàngó ló dáa ẹni tó ń bọ Ògún ẹni sógun ló dáa abẹ́ni tó ń bọ tẹ́ bi léèrè yóò lọ́lọ́run ló dáhùn látara àti eléyìí ọlọ́run yẹn nìkan ló yẹ ká sìn gbogbo ẹnikẹ́ni tí bá ń pe nǹkan míì